وكل الدلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó tún kọ àkójọpọ̀ wa ọba tó fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká gbogbo níta bá máa sọ kọba adẹ́dà jẹ́ ó bá èròǹgbà rẹ̀ mu bó ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ntí aṣọ tí ò ní rí bẹ́ẹ̀ kọ́ mọ́ fún aṣọ kọ́ wa jẹ́ ká bá níbi tó lérè kó mọ́ dàlú àláyà. a tètè rí àwọn doctors wa ló jẹ́ apẹ́ díẹ̀ gbogbo imú block bákan ó sì ń block díẹ̀ díẹ̀ náà àti mí gan-an ọ̀fẹ́ le torí fèkèfèkè tí ó wà níta àwọn tí ají super lord tó bí ń ṣe kébé kò kò fún wa bọ̀dà dúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dà kọ́ba adẹ́dà kó jí kí àjíǹde wa ara wa máa jẹ́ lórí dáadáa àṣẹ àlùkáwà ni pé a bẹ̀rẹ̀ sí ká tíra ni tẹlifíṣù sífẹ̀tì salat ṣókí nínú àpèjúwe bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe máa ń kírun láti takbiratul ihram títí dé ìgbà tí ó fi sálámà torí bí irun ṣe pàtàkì tó. ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ó ṣe ìrun ní tó pàtàkì tó jẹ́ pé téèyàn ò bá mójútó nínú ọ̀rọ̀ rẹ̀ àti tari rẹ̀ ni ọba adẹ́dà fi ń pe àkíyèsí wá sí ó ní wa khalafa min ba'di khalfun. أدعوا الصلاة واتبعوا الشهوات gbàtí ọba adẹ́dà dákọ àwọn èèyàn rẹ̀ tán Idris rántí nínú tíráì Idris ọba adẹ́dà ròyìn ẹ̀ bó ṣe Zakariya gbogbo àwọn ànábì ọlọ́run ọba yẹn ọba adẹ́dà ròyìn wọn bí ṣe jẹ́. kí nìdí tó fi ń ròyìn wọn báyìí ká tó mọ̀ ọ́ kí lẹ́yìn ó ṣe tó yapa sí tiwọn téèyàn ò fi ní dàbí tiwọn òsúlòbù koran lélẹ̀ ó ń ròyìn wọn ó ń ròyìn wọn ó ń ròyìn wọn àmọ́ tí wọ́n ń ṣe tó fi ń ròyìn wọn báyìí láti fi wá jẹ́ ká mọ̀ tí wọ́n ń ṣe tí ń fi ń ròyìn wọn tó yẹ pé tíyàn bá ti gbé tí wọ́n ń ṣe yẹn jùlẹ̀ ìròdà ìròyìn dáadáa kò ní í jẹ́ fún olúwa rẹ̀ ọba adéda wa ni wa khalafa min ba'dihim khalfun àwọn kan wá wá lẹ́yìn àwọn ẹni retá ròyìn yìí paruparu ni wọ́n khalfun paruparu ni wọ́n kí nìdí tí wọ́n fi jẹ́ paruparu tó fi jẹ́ wípé a ròyìn wọn dáadáa bá a ṣe ń ròyìn gbogbo àwọn ànábì dáadáa yìí àwọn tí à ń ròyìn tá à ń ròyìn tá à ń ròyìn tí ọba adẹ́dà fúnra ara rẹ̀ tó ń ròyìn báyìí. ó ní adọ́rù sọ̀láàtà wọ́n gbẹ́rùn jùlẹ̀ ìmọ̀ wọn fi ráre tàbí wọn ò tiẹ̀ kí pápá ewu ni méjèèjì irun fífi ráre orí ibu ni ìwà gbẹjúlẹ̀ orí ibu yányán ni ló fi jẹ́ pé àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ wọ́n èé yánu tàbí kí wọ́n tètè sọ pé a eléyìí ti kó nínú Islam àfi tí wọn ò bá rí kó torí kí ló jíṣẹ́ ńlá sallallahu sọ ó ní májẹ̀mú al-ahad májẹ̀mú tí ń bẹ láàrin wa ó ní asọ́láàt irun ni ẹni tó ń kírun á sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ló fi jẹ́ gba Islam ọ̀kan jáde láyé inú wọn wọ́n wá ń ròyìn ọ̀kan wọ́n ròyìn rẹ̀ wọ́n ròyìn rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám ní èkejì wọ́n ní wẹ́ẹ́ kọ̀báàd bọ̀t wọn ròyìn rẹ̀ tó tá alákọ̀ọ́kọ́ kí ló òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám sọ ó ní bo lẹ fẹ́ fi irun rẹ̀ sí irun tó ń kí lẹ fi sí tó túmọ̀ sí pé kí ni pàtàkì. nínú iṣẹ́ ẹ̀dá tí wọ́n bá ti tú wò nínú iṣẹ́ ẹ̀dá tí ò sí ọba adẹ́dá ò ní àlìkáwà ní wípé òun ó fún un ní àlìjánná. lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé awwalu ma yuhasibu bihi al-abdu yawma al-qiyama as nígbà tá a bá pín sí gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá tó gbé wá òní asọ́láàtì fa insalahat tó bá ti yanjú irun rẹ̀ yanjú orí rẹ̀ yanjú sulihalahu sa'iru amali gbogbo sẹ́rẹ̀ yòókù òjíṣẹ́ náà sàrásílà ni wọ́n bá tún ṣe sẹ́rùn tí ẹ̀ yanjú torí pé kíni ọgbà sùúrù afẹ́tọ̀ amára obìnrin gbọ́dọ̀ mójútó nǹkan oṣù rẹ̀ ó ṣe ń ṣe láti mọ ìgbà tí ò mọ́ kó fi mọ ìgbà tó ń mọ́ tó bá fẹ́ mára bóun ni ó ṣe ṣe obìnrin ó bímọ ó mọ bí ń ṣe ń ṣeun nípa ẹ̀jẹ̀ àsúnmára wa alọ́gbọ̀nsẹ̀ à ń ṣe gbogbo à ń nura à ń tábà à ń ṣe gbogbo ohun gbogbo àwọn nǹkan ìmọ́tótó yìí à fi ń prepare fún kínni torí tírun ọba ṣẹlẹ̀ tọrọ ròjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní wa mifta'u salat at kọ́kọ́rọ́ ọ̀run tí wọ́n pe ah irun irun ó ti bẹ̀rẹ̀ irun ti fẹ́ yanjú báyìí ó ní ìmọ́tótó àrí nínú àwọn afáwà tó ti kọjá lọ kó tó di kó jáde láyé tọrọ ọjọ́ ti pẹ́ ó ti lọ́jọ́ lórí gan ti ń kọjá bíi eighty sọ̀rọ̀ pé bíi diabetes bíi prostrate nǹkan kan kò ní jìnnà sí ẹni tí ó bá ti ń advance ní ọjọ́ orí báwọn àfi tọ́lọ́wọ́n bá bá kó yọ ìtọ̀ ìdúró mọ́ ìtọ̀ kì í dúró mọ́ tí ọba rẹ̀ ti dúró kò sí pampers tó lè dè títa gbalagbà ńgbọ̀ bá dé lẹ́wù kan yóò máa kàn ní. kéde ṣe ẹnìkan tó bá ti di wípé ó lọ sí pọ́sítì yóò máa ṣe kíni yóò máa dààmú àwọn tí wọ́n wá kírun ìsìláàmù sì wẹ̀ natural ẹ̀sìn ni ẹni tó bá jẹ sọ́wọ́ tó bá jẹ ayù débi wípé òórùn rẹ̀ ò lè lọ lára rẹ̀ ọ̀hún àǹbùtì kí ni wọ́n ní kó ṣe kí lófin tó dé kọ́mọ́ wá sí masjid torí pé kí ni kọ́mọ̀ fara ni àwọn tí wọ́n wà masjid látara oorun ti jáde lára rẹ̀ kí ló àfa ńlá yìí ṣe àfa wa ńlá yìí kì í wá sí masjid kì í wá sí masjid torí pé kí ni n tó ń ṣẹlẹ̀ yìí kò lè kọ́ńtrólù rẹ̀ definitely n tí yóò máa súnmọ́ òun ni wípé oorun náà máa yóò máa bá wa. tó jẹ pé ẹni tó bá ní kóun ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ pé ah kí ló ló fi jẹ pé irun kíkí kìí ṣe wípé pàtàkì nìkan ó pàtàkì kákí sásìkò rẹ̀ kìí ṣe pé pàtàkì kákí sásìkò rẹ̀ nìkan ó pàtàkì ká kí sí jama kìí ṣe pé jama nìkan nínú masajid àfi tí ìdíwọ́ kan bá wà tí ṣẹ̀ríà gbà láàyè lòjíṣẹ́ lásàlá àṣàlá fi sọ pé ẹni tó ń kírun rẹ̀ ṣùgbọ́n tí ò kí ní masjid tó wá ń kí báwọn tó yí jáde láyé kò tẹ̀lé Islam ọba ní sọ́yìn muslim wípé ó ó kàn waste time ara rẹ̀ ló fi jẹ́ wípé gbogbo ń tó rọ̀pọ̀ márùn tahara ìmọ́tótó àti gbogbo ń tí ó jọmọ́ tiẹ̀ tó jẹ́ pé tí ò bá dúró irun ò lè dúró a mọ irun lé lórí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́. láti sọ pé obìnrin ọ̀ranyàn rẹ̀ ni kó máa òfin tó di àlejò rẹ̀ obìnrin wọ́n pín sí mẹ́ta lórí ọ̀rọ̀ àlejò wọn bó ṣe pàtàkì kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ló pàtàkì káwọn ọkọ wọn mọ̀ torí tó bá fẹ́ máa ṣe ségesège ọkọ ni ó pàkíyèsí wọn sí torí pé kí ni. kọ́mọ́bà ṣìnà torí pé kùlùkùn ràì òkùlù ràì mas'ulu nà rẹ̀yẹ̀tì. adarán jẹ́ ń gbogbo yín gbogbo ẹni tí ń darán jẹ̀ ládẹ̀ béèrè bó ṣe darán rẹ̀ jẹ̀ bóòlù àlejò rẹ̀ bóòlù ṣe ń ṣe ọ́ ṣàlàyé rẹ̀ ẹ̀yin nǹkan tó jọmọ́ nǹkan bí ìdọ̀tí ẹ̀jẹ̀ mi ò mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ ọmọ kó o lè bá a lè ṣàlàyé fún un. tí ó bá fẹ́ ṣàìbìkítà tàbí torí àìbìkítà súnmọ́ wọn pọ̀ kìí ṣe pé wọn ò mọ̀ bọ̀ ni wọn ní kùlà lórí rẹ̀ àdámọ́ obìnrin ni ọkùnrin gbọ́dọ̀ mọ̀ láti pàkíyèsí wọn sí àti ìtọ́jú ọmọ yóò máa mọ́nítọ̀ wọn torí ńgbà tí ó bá pàkíyèsí wọn pé ẹ lọ kírun láti tẹ̀lé òfin ọba adẹ́dà pé wà á múra àlẹ́kẹ̀ bíi sọ́láàt wọ́n sọ́dìrà àléhà pa àwọn ará ilé rẹ̀ láṣẹ ẹ̀rún kíkí wà á mú sùúrù lé lórí kó fi jẹ́ pé èwo ni ń ṣe nǹkan oṣù èwo ni ò ṣe nǹkan oṣù kí ló lè dé òbí kírun gbogbo wọn yùn àwọn àlàyé rẹ̀ kó lè fi ní kó lè yékéyéké torí ọ̀ǹda rẹ̀ ni wọ́n wà first government nu téèyàn bá mójútó á ewu ni obìnrin lórí nǹkan oṣù wọn pín sí mẹ́ta alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó ti ń ṣe é tẹ́lẹ̀ ọmọ ọmọ bó ṣe máa ń wá fóun ó lè jẹ́jọ́ mẹ́ta ó lè jẹ́jọ́ kan ó lè jẹ́jọ́ márùn ó lè jẹ́jọ́ méje kò gbọ́dọ̀ mẹ́ẹ̀ẹ́dógún lọ. alakọbẹrẹ ni tọ́ba kọ́kọ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí rí nǹkan oṣù rẹ̀ kò dó ńjọ́ kìíní kò dó ńjọ́ kejì ó di kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ó wọ pé ó dúró kò dúró yọ wẹ̀ yọ máa mú irun wá ló dẹ̀ máa ṣe gbogbo ẹ tó ti ń ṣe òun mà ládàá rẹ̀ jọ́ mẹ́ta ló máa fi ń ṣe tó bá yẹ pé ó ti mà ládàá rẹ̀ ọ wá sígbà yìí kò wá o tó ti di àsìkò yẹn kókó tásìkò yẹn bá ti kọjá kọ́mọ kó kó ṣètò kọ́mọ kírun kọ́wẹ̀ kọ́mọ kírun. eléyìí pàtàkì. àwọn ará wọn kan nǹkan kan wá fún wọn lójú ara kí ló máa ń ṣẹlẹ̀ ọwọ́ wọn kàn pọ́n òròdò ni bí ẹ̀jẹ̀ bí ìgbà tẹ́jẹ̀ ẹ̀jẹ̀ sun sí lọ́wọ́ nǹkan oṣù tiẹ̀ <laughs> ya pè mi níjẹta ó ní àwọn eré mọ̀ ọmọ oníkílódé ó ní ah, eh, kò erí nǹkan oṣù bọ̀dì ń dáhùn kan ṣàdédé rí ni wípé tí wọ́n bá ti jẹ́ àsìkò tí ń ṣe nǹkan oṣù yẹn ni gbogbo owó rẹ̀ ọ̀pọ̀n ó ní àfi bí ìgbè yẹn èèyàn tẹ ọwọ́ bọ lẹ́bù ẹ̀jẹ̀ lu oníbọ̀wọ́ rẹ̀ ń ṣe ń panu mo ní ẹ̀sìn ń ṣe nǹkan oṣù ni kí ni ó ṣe mo ní òun ò ní wẹ̀ ní tiẹ̀ kò ní ṣe nǹkan kan fúrì ni ẹ sá máa kírun rẹ̀ lọ àwọn kan dẹ̀ wà báwọn wọn etí ẹ̀ rí pàápàá ni. àwọn àwọn doctors kan àbáwọn wọn ní kò láìkílè kírú àwọn báyẹn tí wọ́n bímọ wọn nítorí pé kò ní sí sign tenderson àdẹ̀rẹ̀ àwọn tí wọ́n rí báyẹn tọ́jẹ́ pé àǹtí nǹkan ọmọ mẹ́wàá fún wọn bí wọ́n ṣe rí nu wọ́n ṣe ń kó sùn. ọ̀rọ̀ wa yìí pé ìyàwó Fatima ọmọ òjíṣẹ́ lásàá àṣẹlẹ̀ wípé kìí ṣe nǹkan oṣù náà fi ní Fatima tó zahara. Fatima tó kanga, kangakanga láàlẹ so àwọn kan wà báwọn ẹnitọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ wá rí i pé hmm? bó ń ṣe bẹ̀rẹ̀ báyìí jọ́ mẹ́ta lọ wá fún ó tún bí ń ṣe tẹ́lẹ̀ kejì náà bí mẹ́ta náà ló fi wá fún un ó tún ṣe jẹ́ lẹ́ẹ̀kẹta náà bíjọ́ mẹ́ta ló fi wá fún àláàdà rẹ̀ nu ìtẹ́ ń pè ní àláàdà ìtì máa wá tó yẹ pé ǹtẹ́ yẹn máa ń ṣe ń gbogbo ògbà tásìkò rẹ̀ bá ti tó yóò ṣe ni wọ́n fi dá pé pé àláàdà tàbí kan sọ pé nǹkan oṣù àdà kò ní kírun. tí máa ti ń ṣe. ẹnì kẹta ní ẹni istihada àwọ̀dá jọ́ mẹ́ta ní máa ń fi ṣe nǹkan oṣù ọwọ́ àdóṣù yìí kò dúró ọ̀ṣà ń wá ni. mẹ́ta fi ṣe nǹkan oṣù rẹ̀ bóun ni ó ṣe wẹ̀ àti ṣàlàyé rẹ̀ sẹ́yìn ṣùgbọ́n kò burú ká tún ṣe torí pé kí ni níta fẹ́ dáwọ́lé nítorí níta fi ń ṣe gbogbo rẹ̀ gan irun obìnrin tí nǹkan oṣù rẹ̀ bá ti tó dá kí ni kò ṣe torí ti ń jáde ń bẹ àti ti ti ń jáde àwọn ibi tí wọ́n dẹ́líkètì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní kó kọ́ mọ́ra náà kó tó wẹ̀ kó fi nǹkan pọ́jú ara arábìnrin yẹn wá ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà bó lòun ó ṣe fi pa òjíṣẹ́ náà ní kó fi pọ́jú ara ó ní bó lòun ó ṣe fi pa òun fẹ́ mọ̀ ni bọ̀dẹ́ntì bí léèrè òun ni àáfàá tí ọkọ̀ lóòótọ́ bọ̀dà àáfàá gbọ́dọ̀ ní tìjú òjíṣẹ́ náà sallallahu da ọ̀rọ̀ pé bọ̀dọ̀ òun fẹ́ kọ́ là kọ́ là mọ́lẹ̀ ibẹ̀ ni ìyá wa Aisha ti wá gbà lọ́wọ́ mú ó ní wá kí n kọ́ ọ bó ṣe ṣe èyí ẹ̀ ṣe ń tí àfọ́ wàhálà gbogbo ẹ̀ mọ́lẹ̀ ó ní ẹ̀ wá wá ń bí kí n kọ́ ọ bó ṣe ṣe bó ló ṣe ṣe ó mú òwú tútù tàbí aṣọ tó bá mọ́ dáadáa tàbí nǹkan tó soft tí ò ní mú pa lára wa ó ti bọ almisk torí pé almisk a máa ń fi disinfect láti yọ bacteria kó àti nǹkan kòkòrò tí ó mú nira wa tó o bá wá ti bọ̀ inú almisk ń kó o wá fi pa ojú ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ bí tẹ́jẹ̀ ti jáde ń. ẹ ẹ̀sìn wa bóni ala nazafa wa ala tọ́hara àmọ́ lórí ìmọ́tótó ni kò sí tí wọ́n ṣàlàyé fún wa lórí rẹ̀ gbogbo ń tá ní bùkátà sí táyé tí òfin ni ni wá lára láyé ṣebí ni ẹ̀yin doctors náà ń pè ní dauchin nísìn àbí pé kọ́ dauch kọ́ dauch ẹ̀ àwọn oh, eh, disinfectant ti pọ̀ ń ta nísìn tí wọ́n lè lò tí almisik tí ò bá sí ṣùgbọ́n pàtàkì rẹ̀ ni wípé ilé mùsùlùmí kò gbọ́dọ̀ ṣàfẹ́kù nǹkan báyìí ìyẹn almisik ó lè wọ́n lóòótọ́ bọ̀dí ṣe kékeré inú ògùn kan kó ní nílé fúnrú nǹkan báyìí oríṣiríṣi ni wọ́n sọ̀ǹ jura wọn lọ wọ́n wọ́n jura wọn lọ. ètò wa colorless náà wà tá a bá rí lágbègbè wa amára wọn tí wọ́n ń lọ hajj umra gbogbo wa a lè bẹ wọn ẹ bá ra kíní ìbọ̀ tábà ti béèrè lọ́hùn nínú afẹ́ra lọ́wọ́ kan ni wọ́n yọ fún wọn. mo fi pọ́jú ara torí wípé ẹ̀jẹ̀ tí ń jáde ń bẹ̀ yẹn tí ò bá máa mójútó gbogbo kínní yóò kó ewu bóun náà kí n lè wo àkọ́kọ́ tí ó kó bá yóò máa rùn ibi ó máa rùn tó ti di pé rùn kí ni ó ṣẹlẹ̀ yóò wá susceptible to other infections. kì í dẹ̀ tún ṣe yẹn nìkan yóò tún kó bá aráalé rẹ̀ náà. ló fi jẹ́ pé ọkọ mójútó lè tọ́ba ti ṣe léyìí tán kó wẹ̀ bó ni ó ṣe wẹ̀ ìwẹ̀ rẹ̀ ìwẹ̀ janaba ìwẹ̀ jimá ìwẹ̀ fáínà kò dìgbà tí wọ́n bá sọ ìwẹ̀ fáínà fún bá a ṣe wẹ̀ ara wa tàǹbà tí wọ́n bá kí irun sí wa lára irun táwa ò ní lè kí a ní lè join wọn kí irun wọn ò kí sí wa lára ni. irun jẹnáza bákan náà ni. afọ láti dodo yọ kọ́kọ́ fọwọ́ nù dáadáa ná ọwọ́ méjèèjì yọ fọwọ́ nù dáadáa yọ wà wẹ̀ láti dodo. De orúnkún ní olórúnkún nís àtinú àtòdé yóò fọ gbogbo ẹ̀ dáadáa. ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tó bá ti fọ tán yóò ṣàlùwàlà. tó bá ṣàlùwàlà tán kí ni tó jíṣẹ́ lásán àṣàlám sọ fún Aisha gbàdó ló ń ṣe nǹkan oṣù oni ó ní túrun ẹ̀. ó ní ni kó tu irun irun tó bá dì ó ní kó tu. ìwẹ́ ṣe é wẹ̀ láì túrun tí omi ó dé but gbólóhùn pé nípa ti nǹkan oṣù ó ti sọ pé túun kí lọ́ wà ara ìbádà ni ara ẹ̀sìn tó gbọ́dọ̀ sí yóò túru tó bá ti ṣe nǹkan oṣù tán. but fún janaba kò ní ìdíẹ̀ ìwẹ̀ jimá kò ní ìdíẹ̀ but fún nǹkan oṣù ó ti ṣe nǹkan oṣù tán báyìí kò túru nǹkan di iṣẹ́ àdàpọ̀ nítorí jíṣẹ́ náírà sọ́là ń sọ fún mi nínú sọ́yìn muslim ó ní tú irun rẹ̀ nígbà tó sọ fún pé mo ti ṣe nǹkan oṣù tán ó ní túrun rẹ̀. àwọn àdàmì sórí àdàtà kọ́kọ́ yóò de gbogbo sàlẹ̀ irun yóò jẹ́ kó wọ gbogbo ẹ̀. yóò kóńbù irun eh, eh, ìka yóò fi kóńbù irun dáadáa yóò fọ ojú dáadáa àti mú ibi bí torí tá à ń bá ń ṣàlùwàlá tá à bá ṣọ́ra tá à omi ò ní débẹ̀ àbùbùjẹkù ni ó dẹ̀ jẹ́ kì í ṣe yẹn nìkan ṣáà mọ̀ pé ètè torí a lè máa ṣàlùwàlá a lè máa bọ́jú kómi ọmọ dètè kámẹ́dẹ̀ mà torí pé kí ni ó wà ọ́ìlì àfọ̀ ọgbọ̀bẹ̀ bẹ́ẹ̀ náà ni ibi ìsàlẹ̀ ètè báyìí aṣọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni ibi ìsàlẹ̀ ọrùn aṣọ bẹ́ẹ̀ náà yóò fọwọ́ gbogbogbò etí dáadáa yóò wá rẹ̀ sí méjì zaida kọ́ fọ apá ọ̀tún láti èjìká abíyá títí dé ọmọ ọwọ́ yóò fọ gbogbo ẹ̀. ibi abala tàkọ́kọ́ lápá ọ̀tún àti iwájú àtẹ̀yìn yóò fọ dé bí ìdajì ara ń bí yóò fọsẹ̀ títí dé sálẹ̀ ó lè fọ ẹsẹ̀ náà tanpo lẹ́ẹ̀kan náà tàbí kó di ilé yẹn yóò ṣe abala ti àlàáfíà náà bẹ̀ àdàpè òsì ó ní àlàáfíà kọ́lọ́mọdé àròṣì dídàpè ni dídàpè Yorùbá fún left ó ní àlàáfíà torí pé ṣàmà tàfáwùlù ni wọ́n máa ń ṣe ìyẹn mọ́sálà ń tí a bá ní bó lọ ń lọ yàtá pọ̀ tún alámọ̀já nàmi náà lè yẹ mí ó fi kún wọ́n lọ́wọ́ bá ṣe ní àwọn tí ó gba ọpá ọ̀tún wọlé ń jọ gbéǹde àlìkíyàmọ̀ ẹni tó bá gba ọpá ọ̀tún wọlé ń jọ gbéǹde àlìkíyàmọ̀ níbo ní lọ straight àlìjánà yà sí apá wọn ò ní sọ pé apá òsì wọn ní sọ yàtọ̀ sápá àlàáfíà wọ́n lọ́wọ́ bá ya ìjẹ́ àwọn tí ó wà ní apá àlàáfíà níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ láti fi yẹ pé kí ni kọ́lọ́run ọ̀yà wa ya òṣì yóò ṣe bẹ̀yẹn náà kalẹ̀ yóò fọ ẹ̀yìn yóò fọ wájú ibi tómi ọ̀bá dé ní ẹ̀yìn rẹ̀ torí ojú ò tó bẹ́ẹ̀ o lè mú kàìnkàìn tàbáṣọ kan tó gùn díẹ̀ yóò ti bomi yóò sọ sẹ́yìn yóò wá fi gbogbogbò ẹ̀ dáadáa tó bá wá jẹ́ pé kìí ṣèwé tí nǹkan oṣù kìí ṣe tó burú kọ́sọ́kọ́kọ́ rẹ̀ wípé wàá bá fọ́ gbòyìn mi ara rẹ̀ náà kí lọ́ba alẹ́ rà sọ tàwẹ́nu alẹ́lẹ́bẹ̀rẹ̀ wọ́n taqwa ẹ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa àti páyọ̀ ọlọ́run ọba. kọ́ba fọ́ gbó tàbí kó mú nǹkan kan báyìí kankan tó máa ń gùn yẹn ni kó wẹ̀ tẹ̀ dáadáa kó jù sẹ́yìn kó fi gbogbogbò ẹ̀ kó ṣọ́ọ̀bì ìdodo tóró mi lè má débẹ̀ náà kó ṣọ́ gbogbo bíi gbogbo eléyìí ni ó ṣọ́ tó ti ṣe báyìí tán tí ó tọ̀ lẹ́yìn rẹ̀ tí ó dẹ̀ yàgbẹ́ tí ó dẹ̀ so ntòwú ẹ̀ yìí ó lè fi kírun láì tún àlùwàlá mi ṣe mọ́ torí pé kíni níbo lókùtọ̀ fẹ́ fọ̀ níbi àlùwàlá tí ò ti wọ̀ nínú ara kò sí. tàbí ìgbà tó fọ ara tán láti dodo dé orúnkún ọkàn ìgbìmísórí lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá fọ gbogbo ẹ̀ káàkiri káàkiri káàkiri wọ́n make sure yìí pé omi dé gbogbo ẹ̀ ọwọ́ dẹ̀ gbogbo ẹ̀ délẹ̀ wájú àtẹ̀yìn àtẹ̀sẹ̀ àti gbogbo ẹ̀ ìyẹn náà mú. yálà nǹkan oṣù ni yálà nǹkan àbálòpọ̀ láàrin lọ́kọláya ni jẹ́nàbà ni yálà ìwẹ̀ jímọ̀ ni tàbí ìwẹ̀ fáínà a òkú sílẹ̀. Si afọ ìdodo rẹ̀ dorúnkún rẹ̀ afọ lẹ́ẹ̀mẹ́ta àwa yí omi sí i tánpo láti fọ gbogbo ara rẹ̀ but ìyẹn yàtọ̀ díẹ̀ kí ló fi yàtọ̀ díẹ̀ ọ̀kan nínú omi tá a fi fọ ọṣẹ wà ń bẹ nínú àwọn omi náà tùwárí aládùn yóò wà ń bẹ tí ó fi jẹ́ wípé ẹni tó fẹ́ gbé òkú látọ̀ ọ̀kan gan tí wọ́n bá ti sọ wípé òkú ni ẹ ń gbé yìí kó tó dé yóò máa wò wípé ń bo ni tùràrí aládùn yìí tí ń dùbà àwọn fẹ́ lọ sí lẹ́yìn lágbájá ni yóò sáré yóò fà á mára ẹ̀sìn wa nù kò ní lè sá ló fi jẹ́ wípé tókù bá ti kú àìdílé wíwẹ̀ rẹ̀ àìdẹ́ẹ̀dílé jẹ̀náza rẹ̀ ṣíṣe tàbí ká lọ gbé e sí torí pé kí ni yàtọ̀ sí nítorí ìṣẹ́lẹ̀ sàrásẹ́là sọ wípé tọ́ba jẹ́ pẹ́ ni re ni ẹ tètè gbé lọ́kọ́ lọ gbàgbọ́ rẹ̀ tọ́ba jẹ́ pẹ́ ni bú ni ẹ fírí ara yín pẹ̀lú rẹ̀ kẹ́ mọ́ mọ́ fa wàhálà fúnra yín eyín ọ̀tọ̀ eléyìí ni wípé bá a ṣe mọ láwà yìí tí èèyàn bá ti jáde láyé tá a bá tètè ṣe alápá ń tètè láti wẹ̀ bí ìgbà ń wẹ mu òpó ńlò ni yóò dùn wẹ̀ ṣùgbọ́n tó bá ti ń pẹ́ yóò máa gan yóò di pé ń steve tó bá ti ń pẹ́ yóò máa rùn sàmọ̀ yìí pé nǹkan ń bẹ nínú tó fẹ́ jáde bí ìgbẹ́ bí oríṣiríṣi ló fi jẹ́ pé màtá bá fẹ́ wẹ tòkú the first thing tá a kọ́kọ́ ṣe òní wípé a fọwọ́ tẹ̀ nínú. á tẹ̀ nínú tá a bá ti fọ́ tẹ̀ nínú nítorí bá ti jáde nísàlẹ̀ bá ń ṣe haid tàbí ìwẹ̀ ti jẹ́nàbà àwọn àmì àkọ́kọ́ tábà náà gbogbo wọn yìí náà eléyìí náà àkọ́kọ́ náà for hygiene purpose á gloves atẹnu rẹ̀ dáadáa gba wọn tẹnu òjíṣẹ́ ńlá sọlá àrẹsọlá nǹkan kan jáde wọn ni bó o ṣe mọ kànga kànga láàyè bẹ́ẹ̀ náà lọ mọ lọ sallallahu alaihi wa alihi wasallam àṣàbí torí wọn mọ̀ bí wọ́n ṣe ṣe ṣé kí wọ́n bọ́ sọ lára rẹ̀ ni bá a ṣe máa wẹ gbogbo wa ni àbí bó o láṣẹ ṣe ẹ̀rù ń bo olúkálukú tọrọ bọ́ sójijì àríjìyànjiyàn gan ti ń wá bí ìgbà tó yẹ pé kéèsè wọn ni kò kú kò lè kú. ta ló yanjú ìyànnàná gbogbo ẹ̀ asidikul akbar wọ́n ní ẹni tí ń bá ń sin Muhammad Muhammad ti lọ o ṣùgbọ́n ẹni tí ń bá jẹ́ pé ọba tí ń bẹ lókè ní ń sìn ọba ìkú ni kò lè lọ láíláí yóò máa wà ń bẹ̀ ní gbére ọba tí ò ní pilẹ̀ tí ò dẹ̀ lópin gbére ńwájú gbére lẹ́yìn. ọba fàáyà wa ma muhammad illa rasul qad khalat min qablihi rusul afa in mata aw qutila inqalabtum ala àwọn sàbẹ̀ ni àfi bí ìgbà tí ẹ̀ ń sẹ̀ ń sọ àyà yẹn kalẹ̀ bí ìgbà táwọn ọ̀gbọ́ rí ọlọ́run fòrun kùn wọn wọ́n wá wẹ̀ pẹ̀lú aṣọ rẹ̀ bẹ́ẹ̀ ìyá wa Aisha ó jẹ́ pé mo rántí tí mo gbọ́ ni àwa tá a jẹ́ fámìlì rẹ̀ àwa ìyàwó rẹ̀ làbáwẹ̀ kí ló gbọ́. o rẹ̀ yawa Aisha gbà tó rẹ̀ wa wá react bóbìnrin ṣe react ti gbogbo wa gbọ́dọ̀ mọ̀ tá a dẹ̀ tolerate orí mi o ọbẹ̀ sì parọ́ òjíṣẹ́ ńlá ní orí ẹ̀ orí ẹ̀ orí ẹ̀ ọ̀dẹ̀ mú sùúrù òpin rẹ̀ ni pé kọ́ ọ lọ kọ́ ọ jáde láyé tọ́ ọ bá dẹ̀ jáde láyé ń wẹ̀ ọ́. gbẹtọrọ wà nù o ló fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ a máa ṣọ́ ni oríkèéríkèé gbogbo ọ̀rọ̀ rẹ̀ òfin ní jáde ńbẹ kí ló túmọ̀ sí ọkọ ní ọ̀wẹ́ aya bọ́dẹ̀ jẹ́ náà ló ṣẹlẹ̀ sí ni mo jáde láyé ni ebẹ́ nu kó wẹ̀ mí ni dẹ́mọ̀ pé òfin ti jáde nà ni aṣàfisọ yìí pé bọ́ bá jẹ́ pé mo rántí tí mo mọ̀ àwa torí pé ó kọ́lọ́fín fún lọ́kọ láya láàrin ara wọn òtítọ́ náà fi sọ wípé ṣọ́ ìhòòhò rẹ yẹn fi nǹkan bó ìhòòhò rẹ má mọ̀làkejì orí àyàfi fún ta ni ọkà wọn nínú àwọn tó kọ́kọ́ kọ́ àwọn ta ni lọ́kọ láya wọ́n wẹ̀pọ̀ wọ́n mọ̀ wúra wọn wọ́n ṣe gbogbo ẹ̀pọ̀ gbọ́ ọlọ́run bá bá gbà yí pé kí wọ́n súnmọ́ra wọn ṣé pé kí wọ́n ìhòòhò ara wọn ni ọ̀wà jẹ́ èèwọ̀ ṣe bó gòǹgò rẹ̀ ìyàwó ni ọ̀wẹ́ ọkọ ọkọ ni ọ̀wẹ́ ìyàwó bàbá ọ̀wẹ́ ọmọ ọmọ ọ̀wẹ́ bàbá à ń bẹ bá adéda kọlọ́rọ̀ ẹni wa lórí dáadáa kọ́mọ̀jẹ̀ tí ìyá ní yọ ìyànjọ kan náà ló fi jẹ́ pé gbogbo obìnrin gbọ́dọ̀ mọ eléyìí gbogbo ọkùnrin náà gbọ́dọ̀ mọ̀ àwọn ọmọ tí wọ́n bá ti bàlágà ó yẹ kí wọ́n mọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ìyá bàbá rẹ̀ jáde láyé kí gbogbo àwọn afáwọ̀ tó ṣe kínní ó ti wẹ bàbá ó ti ṣe wọ́n ti ṣọ́ àdá wọ́n ti ṣe gbogbo ẹ̀ kalẹ̀ báwọn afáàdé báwọn ni báwọn ni wọ́n ni <laughs> akínmukún la àti wẹ̀ wọn àti kàfánà wọn àti ṣe gbogbo ẹ̀ ni Allahu Akbar ìgbìyànjú tí wọ́n ṣe gan ṣe mọ̀ pé nítorí jẹ́ nǹkan tèèyàn èèyàn ó ṣe é bó ṣe ṣe kínní àwọn tòwálé tí wọ́n lọ gbé jáde àti oríṣiríṣi gan èèyàn ò ní gbà yí pé bàbá yẹn ti jáde láyé kankan wá kírun sí la lókun. ọkùnrin ọmọ obìnrin ọmọ gbogbo ọmọ tába ti tẹnu rẹ̀ tí wọ́n tábà fún tán láti bí ìdodo débi orúnkún àfọ̀ bó ṣe jẹ́ pé àfọ̀ táyé náà àtúrun ọba ẹgbẹ́ obìnrin ni ó dirun àtúrun àfọ gbogbo orun yẹn àforí bàtí forí tán abala ọ̀tún abala àlàáfíà àfọwájú àfọyìn àṣe gbogbo ẹ̀ kàìnkàìn àtọ́ṣẹ́ yóò wà nínú ọ̀kan nínú fífọ̀ yìí kó lè bá a ṣe kínni kó lè bá a mọ́ kó dẹ̀ lè bá a mú ìdọ̀tí kúrò nínú fífọ̀ tùwárí tó lágbára yóò wà nínú táàbù sómi tí ó fi máa tí ó máa já sí kán kò ní máa bù tì. aṣọ ìpele méjì náà ni àtọkùnrin o àtọkùnrin o kò síbi tí ẹ bọ fún ẹ wọ fún ẹ ńlá wà ní ẹ kò síbi tó wà aṣọ ìpele méjì yẹn náà àtẹlẹ bí aṣọ wo bí aṣọ tá a fi jáde láyé bó tiẹ̀ jẹ́ pa wà nù ayé aṣọ wo nu aṣọ ihram àtẹlẹ agbókùsì ṣe lábalábáyì àṣe lábalábáyì àṣe bí ẹsẹ̀ ìdè tirẹ̀ yẹn á rọra tọ́ tínrín pẹ̀lú aṣọ pẹ̀lú bẹ̀rẹ̀sọ̀ tàbá ọ̀bẹ láti fi de bí ẹsẹ̀ àti ibi àárín àti bó ibi ọrùn khalas ó ti tán. màkàrà tá a fi gbókù òun máa ń jẹ́ kó rọrùn. ọ̀gọ̀rọ̀ bí inú masjid ló máa ń wà wọ́n rà gbèsè ẹgbẹ́ kan ibi ẹgbẹ́ ìmáàmù báyìí. ilẹ̀ yorùbá nìkan ni mo ti rí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ torí bí yorùbá ti bẹ̀rù kú tó má jà tójú oorun bọ́ sójú kú jà kọfẹsẹ̀ kọ kú jà kú jà gbogbo ọ̀nà tí yẹn ń gbà kú ni yorùbá ọmọ ṣàdúrà yìí pé kíkú ọmọ ti má wọn wọn ò dẹ túmọ̀ sí ọ bá ń sọ̀rọ̀ ìṣesí haúsá náà nù tẹ́lẹ̀ kí ọba adẹ́dà tó mú ẹnìkan wá tó ṣe tajidid láàrin wọn tani Usman ibn Fodio rahimahullah rahmatawasi òun ló jẹ́ kí àṣà haúsá wa fẹ́ di bí àṣà ẹ̀sìn ọ̀gọ̀rọ̀ gan yóò máa ṣe nǹkan ẹ̀sìn kò ní mọ̀ pẹ́ sìn ni ó ti dàṣà fún wọn òbí jẹ́ pé ibi nkiri ọ̀gá ẹ̀rí tí ó borí kì dẹ̀ ṣe mùsùlùmí tọ́mọ wo ní gbà ọmọ ta ni ò ní borí. ọbẹ̀ wa mọ́tò yẹn ṣe bísímìlà olùmọ̀jẹ̀ mùsùlùmí torí ìtẹ̀jìrì nìyẹn ni kọba arẹ́dà kọba asánlẹ̀sán rẹ̀ òbí jẹ́ pé èyàn dákẹ́ mọ fi kankan lọ́lẹ̀ tọ́ba ní fi dáadáa lọ́lẹ̀ ọmọ bí ó ṣe jẹ́ ọmọ bó ṣe kó ẹ̀sán rẹ̀ ṣọ́ra láti má fi bàjẹ́ lọ́lẹ̀. torí pé <clears throat> ibi tó kò dé ìwọ ò lérò rẹ̀ kódà sísọ náà fi sọ wípé ẹ ṣọ́nu sọ ẹ sọ ọ sọ̀rọ̀ ò ní mọ rẹ rẹ̀ ọ máa kákòókò rẹ̀ ní títí díjọ́ wípé dáwà ntọ́lágbára ni ìpèpè sójú ọ̀nà òdodo ọjọ́ ọ̀nà ni ọlọ́run ivis ẹnu pè ivis ẹnu pè ló fi jẹ́ pé ó ní kọ́ídà bó ṣe ṣe lọ́lọ́wọ́ bá fi gan ni ud'u ila sabili rabbika bil hikma pẹ̀lú hikma kí ni hikma bí sunna bó ṣe pè é bó ló ṣe pè é ó ní ala basiratin ana wa mani taba'ani ọ̀dọ̀ ọlọ́run ni mò ń pèpè lọ pẹ̀lú làákàyè ní làákàyè ara rẹ̀ èèyàn só lágbo pọ̀dẹ̀fẹ́ jáde wọ́n wò pé tìjú ni tí ló àfa sọ sọlọ láàrin ọsọlá ó ní ẹjí gbogbo wọ́n lè tó àlọ́ àlàwà sí. ọ̀sán ni kọ̀ sójìṣẹ́ ńlá àṣàlám lẹ́nu ńgbọ̀n bá ní gbogbo ẹja lè tó àlọ́ àlàwà sí. ṣé kò ní túndé ẹ̀ náà ṣe ló tún tẹ̀. ní ìkáyà ti wá nàbí ilá musa sallallahu alá nàbí náà alẹ́ wọ́n tọrọ òjò tọrọ òjò tọrọ òjò ọba adẹ́dẹ́ òfin wọn lójò torí ẹnìkan tí ń bẹ nú wọn gbàtẹ́nì yẹn dẹ̀ mọ̀ pé òun ni ọwá lòun túba kọpẹ́ rẹ̀ bó ṣe túba tán lòjò bá rọ̀ ńgbà òjò rọ̀ nàbí ilá musa sọ pé ó ọba adẹ́dẹ́ fihàn mí ta lólu ààrẹ náà nígbà tó jẹ́ lẹ́sẹ̀ yìí tú síta ṣé ńgbà tó wá túba ní ìwà tú síta. <laughs> ọba adẹ́dà so ẹni tó bá wẹ òkú sàmà pé àárí kọ̀lọ̀fín alẹ́ rábùkù fẹ́ni tó bá wẹ̀ tó bá jọ́kọ ṣé ọmọ tún ọ̀rọ̀ ìyàwó rẹ̀ síta obìnrin náà ní ọkùnrin náà obìnrin náà ní tútọkọ rẹ̀ síta tó bá wá fi jẹ́ pé ẹni tó jẹ́ pé alárò ẹni tí èṣe mọ̀lẹ́bí tí èṣe pé ó lè rí òhò ló fẹ́ wẹ̀ because of circumstance yẹn bára wọn wọn ò ní tú ìhòòhò rẹ̀ yẹn fọkùnrin ìhòòhò ọkùnrin láti dodo dé orúnkún so a sì nǹkan bobẹ̀ yẹn a sì nǹkan bobẹ̀ yẹn gbogbo yòókù a ṣe mi wọ̀rọ̀ ilé hijab lábẹ́ aṣọ láti máa ṣe à ń fọ́ ni wà á ń ṣe gbogbo ẹ̀ ní àkàmọ́ yóò lé lórí a máa ṣe gbogbo ẹ̀ tó bá dé kóbìnrin ibi tá a lè rí mọ́ lára rẹ̀ náà ni níbo ojú àti ọwọ́ aṣọ gbogbo lè torí bí ọwọ ìwọ̀ àpọ́nlé ẹ̀yẹ bó ṣe wà fún ìhòhò rẹ̀ ń gbọ́ wà láyé ń lọ tán náà a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan fọwọ́ bà <laughs> àwọn ọmọdé ni wọ́n ń ju nǹkan lọ́tọ̀ aṣọ rẹ̀ fẹ́lẹ́ tabati gbẹtàn agboku irun kíkí sí la yóò fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn ni yóò wá dojúkọ kíbla alqaba qiblatul mu'min hayyan wa mayitan kaaba àdojúkọ ni fún olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ òdodo yálà wọ́n wà láyé ni wọ́n fẹ́ kírun ni o tàbí ń gbà wọ́n jáde láyé apá ọ̀tún báyìí ni ó sùn ó fẹ́ sí kíbla. bẹ́ẹ̀ náà láṣẹ kírun sí la tó níbi èjìká obìnrin níbi àárín. á tètè ṣalápá ń tètè rẹ̀ kọ́mọ̀dì pé ń gan láti nira fún wa láti wẹ̀ kọ́mọ̀dì pé ń rùn tí ó wàá nira fún wa láti súnmọ́ òbí wa ni tiwa ni ẹni tá à ń jọ ń ṣe kòrí òsù ni tá à ń jọ ń tẹnu bọra ni nísìnyí ìgbà tó bá tó ń ba dé olúkàlùkù ọmọ fẹsẹ̀ gẹ́fẹ́ ni òfin jẹ́ pápá pápá tètè ṣe òfin pé ọ̀gọ̀ọ̀rọ̀ bí nílẹ̀ mùsùlùmí yàtọ̀ sí pé wọn ò ní makbara ìtẹ́ ó lè jó sóòsù wọn ànáùnsì ní mọ́ṣáláṣí jimá wọn ò lọ ṣiṣẹ́ ń bẹ̀ bóyá fẹ́ kún wọn ò rò ó bóyá bìkan jìn wọn fẹ́ tún ṣe bámbámbámbámbám kólúkálukú ló fi kó fi máa múṣẹ́ wá eléyìí pàtàkì ìmọ́tótó ìpàtàkì òfin tó de nǹkan oṣù òfin tó de jẹ́nàbà òfin tó de ìwẹ̀ òkú istihada aláwọ̀ àwọ̀dá ọjọ́ mẹ́ta mẹ́ta ló máa ń rí nǹkan oṣù ó wá di oṣù eléyìí kò dúró kò ní sọ pé torí pé kò dúró òun òun ò wá ní kírun òun ò ní gbààwẹ̀ òun ò ní ṣèbádà rárá yọ wẹ̀ yóò dira yóò dẹ̀ bá sọ fáwọn doctors láti wá oògùn ó lè jẹ́ fibroid yóò máa bá ìbádà rẹ̀ lọ kò ní jẹ́ kí àṣetán kó dáhùn lágara yóò mójútó yẹn ìmọ́tótó tọ́jẹ́ yí pé obóbìnrin nìkan ló wà ní hayi tàbí ní fàá ẹ̀jẹ̀ tí obìnrin bá bímọ tán ìwẹ̀ rẹ̀ ìwẹ̀ tẹ́jẹ̀ yẹn bá ti dúró ìwẹ̀ jẹ́nẹ́bà ìwẹ̀ nǹkan oṣù ìwẹ̀ júmọ̀ ìwẹ̀ bákan ọkàn jẹ́ pé a sọ pé kí ni maximum ta ní nǹkan oṣù lè jẹ́ fifteen days ti ha ti nifas ìyẹn ni wípé obìnrin tó bímọ forty days ní tiẹ̀. tọ́ba yìí rẹ jẹ títí ti forty days fi pé yóò kó rárá náà ni tọ́ba ti forty days báyìí ó dá kò dá o yóò wẹ̀ ọmọ kírun yóò dẹ̀ máa gbà yóò ṣe gbogbo ntẹ́yẹ kó ṣe ọwọ́ possible Come to forty days ara àwọn tó jẹ́ pé bá ń ṣe ń bímọ tán báyìí náà ó parí náà orí kankan mọ́. àwọn doctors máa ń kí ọkọ wọn nílọ torí wípé irú circumstances báwọn ó lè má ju bí oṣù kejì tó bímọ lọ yóò tún ti lóyún mi. ẹ̀jẹ̀ ọmọ bíbí kò gbọ́dọ̀ ju forty days lọ tí nǹkan oṣù fifteen days lọ gbogbo àwọn òfin tó de tí nǹkan oṣù yẹn náà òun náà ló de tọmọ bíbí yóò fi almisk tàbí nǹkan tí ó fi disinfect ara yóò lòyún náà yóò mójútó gbogbo ilé yóò wá wẹ̀. tọ́ba dá kálífàjẹrì tó yọ àsùbá àti dọ̀nà yẹn lé lórí. tó bá dá kí tó ṣẹlẹ̀ zuru ti dọ̀nà yẹn lé lórí láti gbà zuru ti dọ̀nà yẹn lé lórí bẹ́ẹ̀ náà lásìkò náà ti dá before yóò kírun yẹn ọ gbọ́dọ̀ mójútó gbogbo ilé ọba adẹ́dàá. ló fún un lẹ́skíùs àwọn excuse tó bá dẹ́dàdẹ́ fún ó ní limit ó gbọ́dọ̀ sọ. ó ń ṣe nǹkan oṣù ó ń ó ń rí ẹ̀jẹ̀ ọmọ bíbí o kò ní ọmọ ṣàkàr kò ní ọmọ ka Quran àwọn afáàjẹ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ wípé ṣó lè gbé e. èétẹ́rì wá fún jù ni pé ó lè gbé kúránì kà ṣùgbọ́n ètí ẹnu kò sí jù ò ní wípé kò lè gbé kúránì dábàá pé ọ̀rọ̀ títí méjì èétẹ́rì wá fún ò ní wípé òjíṣẹ́ lára àṣálàmù ò sọ pé obìnrin tó ń ṣe nǹkan oṣù tàbí tó rí ẹ̀jẹ̀ ọmọ bíbí kò lè gbé kúránì kà kò sẹ́ẹ̀rì tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àfẹnukò sí àwọn àáfàá torí ẹ̀rí kan tó wá tó wọ́n fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lé lórí pé la yamassul Qur'an illa at-tahir ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan Qur'an àfẹnitọ́ bá mọ́ mímọ́ wo ni pé ọ̀rọ̀ yìí ti ẹ̀fẹsẹ̀ rinlẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ibẹ̀ àwọn sálàf àwọn ẹni rẹ tó ti kọjá lọ ọ̀gọ̀rọ̀ wọn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀. àwọn kan ẹ kọ́mọ́ fọwọ́ kan Quran gbọ́dọ̀ ó lè kà ó lè ṣe gbogbo àwọn àkàr yọ ká torí tàbí kí wọ́n bá gbé kọ́mọ́ kà ń bẹ̀. àwọn kan ní rárá ó lè gbé gan ó lè gbé kà torí kò sí ní tó kọ̀ fún ibi tí ọ̀rọ̀ ìfọ̀rọ̀jomi tó tó ti wá nù àbísọ yìí pé ọ̀rọ̀ pọ̀ ẹnu pọ̀ lórí wípé kò lè gbé Quran but ẹ̀rí kò kọ́dí fún pé kò lè gbé Quran. yókè ọ̀hà lè jẹ́ pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọkọ rẹ̀ bá ṣeré ọwọ́ àdámira sọ mi pé ọ̀nà wọn yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó lè wà nínú nǹkan oṣù kọ́kọ́ ìbá ṣeré kọ̀ọ̀kan ní wọlé tọ́ ni ṣùgbọ́n ó lè bá ṣeré látara pé yóò daṣọ bo gbogbo ibi tí ẹ̀jẹ̀ ti lè jáde Islam ò fún wa ní excuse wípé a sọ pé torí pé ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù ọwá hibernate ẹ̀ òfun ní òfun ní incubation la ọba ṣeré ọfàmara ó ṣe gbogbo ẹ̀ in the process bóun ṣe gbogbo eléyìí bóyá àwọn lọ damira ọwẹ bóun náà bá damira yóò wee ìgbà wo ni sí ìgbà tó ṣẹlẹ̀ ṣe pé ìwé yín ọ̀tọ̀ ìwé nǹkan oṣù ọ̀tọ̀ afẹnudalika almudarris sheikh muhammad sali ibn Uthaymin rahimahullah rahmatulahsa eléyìí pàtàkì torí ń ṣe nǹkan oṣù kò ní kọ́ mọ́ bó ṣe jẹ́ yí pé ń ṣe nǹkan oṣù kò ní kọ́ ọmọ lè bá ṣe òjíṣẹ́ náà sàrà sílám ó gó fọdà ó ní ọ́ daṣọ bò ẹ daṣọ bò ẹ lè sùn léra yín ẹ lè ṣe gbogbo eré tẹ́ ẹ máa ṣe ó kàn ní wọ ojú ibi tẹ́jẹ̀ ti ń jáde ni wọ́n là gbogbo ẹ̀ bá gbogbo ọ̀nà tá a fi ní kọjá àlà tá a fi ní ṣìṣe gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ tó fi jẹ́ yí pé ọba adẹ́dà ti yan ẹni tó bá ń fẹ́ máa kọjá àlà tọ̀ ó ti ṣàbòsí sórí ara rẹ̀ a gbọ́dọ̀ yanjú gbogbo eléyìí kó tó di wípé kíni a gbọ́dọ̀ mọ eléyìí ká tó kírun ká tó sọ̀rọ̀ ọwọ́ àti nǹkan oṣù ti dá. ọkọ wa ní bùkátà sí kò dẹ̀ tí ì wẹ̀ kí ni kó ṣe ó lè tábà ọkọ òfin bí abùkátà rẹ̀ tó ní kò sí pamara yọ tábà yọkàn tábà náà ni kọ́ kó fi yóò nura bá a ṣe ní kó nura yẹn pé kó tó di pé yóò tábà yóò kọ́kọ́ nura bá a ṣe ní kó nura náà yóò nura yóò tábà ọkọ súnmọ́ tọkọ bá súnmọ́ yọ wà wẹ̀ kọ́ wẹ̀ méjì ọbẹ̀ tà fún. yọwọ haid yọwọ junu ọkọ ni òun fẹ gbádùn ọ̀rọ̀ òjíṣẹ́ lásán àṣọlám kí ní ẹni tó wẹ̀ tó tún ṣe nǹkan tí ó fi wẹ̀ níjọ jimá tó tún wẹ̀ yùn náà ọwọ arìn lọ jimá kò rin kò kọ máa la àwọn èèyàn kọjá lọ ó tètè dé jímọ̀ ọwọ́ imam ọgbọ́ kútúbà títítí kò ṣe lẹ́gùwì kò ṣe kò kò ṣe kankan ọwọ́ adúró títí ó fi rí ó fi kí jímọ̀ tán òjíṣẹ́ ni gbogbo ẹni tó lọ kan tó mú iṣẹ́ rẹ̀ bá ń wá nínú gbogbo ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀rọ̀ ọkọ wa wò pé òun fẹ́ sojú kòkòrò rẹ̀ obìnrin ò gbọ́dọ̀ sọ pé wàhálà yín pọ̀ rárá wàhálà dáadáa lélẹ̀ olóògùn bẹ̀ nínú dáadáa yìí torí pé kíni àdáàlú alẹ́ lọ́kẹ́ kẹfà ìlè kéèdà iṣẹ́ yẹn nìkan wa ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal 'udwan. kò fi ní jẹ́ pé ń bọ̀ bá wá sí jimá yóò máa wò yányànyàn yóò máa wò fẹ̀tùfẹ̀tù torí pé kí ni ọkàn ó ti ó ti ó ti dira kó tó wá. ó ti jẹ gbèsè jánábà ìwé jimá náà dẹ̀ tún wà ń bẹ̀ ṣé ọ̀kan ṣoṣo ṣó gbé e. kó wọ jẹnaba kò fúngbà tó yẹ kó ràn yẹn ní méjèèjì kó gbé tó gbé àrínà àwọn sọlá fi sọ pé wọ́n advice ọmọ wọn wípé wẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ toró ní mọ̀ngọ́sálá ẹni tó wẹ̀wẹ̀ jimá wọ̀gítàsálà tó yẹ pé ó ti ṣe ní tí ó fi wẹ̀ ó tún wá wẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfa sọ pé ẹyọ kan ti gbé méjèèjì ọ̀rọ̀ ẹ̀rí àtàfẹ́nu kò sí ni àti permissibility ẹyọ pé ó wà permissible ó ti gbé méjèèjì but ntẹ́rì wá fún òní pé tó wẹ méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ó bẹ́tà ó wẹ jẹ́nàbà ó tún wá wẹ ọba aṣojú kòkòrò tọ́ba ẹyọ kan lọ alẹ́ wẹ̀ ọwọ́ ẹjẹ́ náà láti fi kó gbogbo ẹ̀ eléyìí pàtàkì a gbọ́dọ̀ gbòye yékéyéké lórí ọ̀rọ̀ irun wa kó tó di pé a tiẹ̀ sọ̀rọ̀ ọkọ ìyàwó pè padà tí gbàgbé bá fẹ́ ṣe ìyàwó ọkọ ó pè padà lé pàtàkì. wọ́n gbọ́dọ̀ mọ̀ wọ́n gbọ́dọ̀ mójútó ìmójútó yẹn pàtàkì gan torí pé kí ni tí ìmọ́tótó tí ò bá yanjú irun ò ríbi dúró sí tòkí ló ṣe lára àṣọ làǹsọ ó ní miftahul janna as-salat kọ́kọ́rọ́ téèyàn ti rálì janna wọ̀ ó ní irun ẹni tí ìkírun ò lè rálì janna wọ̀ wa miftahu salat kọ́kọ́rọ́ tá a fi yanjú òrun àtọ̀hóor. tọ̀hárà méjì tọ̀hárà ẹ̀mí àti tara ẹ̀mí gbọ́dọ̀ máa rántí ọba adẹ́dá nìkan ọmọ ń wò mí ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe ó jẹ́ kí gbogbo eléyìí kó máa wà fún ọ ní orí irun ni ó fi jẹ́ kókó gbàgbé sọ̀rándìn rẹ̀ àtàrà gbogbo àwọn tọ̀hárà tá a ti kàkálẹ̀ aṣọ tá a wọ̀ a gbọ́dọ̀ make sure pé kò ní jẹ kò ní ẹ̀gbin lára ibi tá a ti kírun a gbọ́dọ̀ make sure yìí pé kò sẹ́gbin ń bẹ̀ a gbọ́dọ̀ dojúkọ kíbla tó bá jẹ́ pé irun jàmáà là ń kí n tó fi pàtàkì kí ẹ̀gbẹ́ ẹsẹ̀ wọ́ kanra wọn kí kókósẹ̀ fẹ́ kan kókósẹ̀ ni pé tá a bá ṣe bẹ́ẹ̀ òní straight face kíbla. Si yóò di pé olúkálukú ń dúró nídùú nídùú àìlẹ́kọ̀ọ́ báyìí ṣùgbọ́n tó bá dúró straight bẹ́ẹ̀ yóò lè fèsì kíbla straight gbogbo ara ó fèsì kíbla tí gbogbo ara bá dúró bó ṣe yẹ kó dúró tó fèsì kíbla ó ti fèsì ojú kan ṣoṣo tí wọ́n fẹ́ ká fèsì ojú ọ̀nà ọ̀dọ́ tó bá dẹ̀dà ẹ̀mí náà dẹ̀ ti lọ lọ́dọ̀ ọlọ́run ọba àṣírí ìrunnu tẹ́yìn bá ti papọ̀ mọ́ra wọn tóun wá ń wo ibi tó forí kàn nìkan tó wà sí kíbla yẹn òní ó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó papọ̀ sójú kan lọ síwájú ọba ọdẹ́dà kọba adẹ́dà ó lè bá a dá. eléyìí pàtàkì lòjíṣẹ́ náà sàrà sọ́là fi sọ yìí pé ńgbà wọn bi léèrè wòyí wọ̀hún lórí ìrun kí ni ó ní àṣetáàní ní ń jí nínú ládàrún ẹni tí ń bá ń wò yín wọ̀n bọ́kàn bá ṣe papọ̀ lórí ìrun sí tẹ́mi rẹ̀ papọ̀ ọba adẹ́dà ń bẹ lókè ń wò ó ó dẹ̀ fèsì ibi tí wọ́n ní kó fèsì ó dojúkọ bó bá ṣe ṣe sí tí ń dẹ̀ mú àwọn nǹkan oríkèéríkèé wá bó ṣe yẹ kó mú wá bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ọgbàrún rẹ̀ sí bẹ́ẹ̀ nínú rẹ̀ ó ṣe lálàáfíà sí. Si gbogbo tó bá tọrọ lórí ìdùn lọ́lọ́run ó ṣe gbà sí. òjíṣẹ́ lọ́sàn àṣàlàn fi pè á padà torí pé ká lè mójútó ntọ́ pàtàkì níbi oríkèéríkèé òun ó ní asọ́láàtú sẹ̀lẹ́sẹ̀tú aslas ó ní irun o apin sí mẹ́ta ní dọ́gbandọ́gba fàkíyàmù sódòsódò ká dúró lórí irun ó ní ìdá kan nínú mẹ́ta yẹn ni fèsì kíbla tó bá yẹ pé à ń kírun jàmá à ń dànù kíni bó ṣe wọ ó lè ṣẹṣẹ. kì í wá sí pé kọ́ ọ ya tán o rárá bó ṣe lè wo ní kọ́ ṣẹṣẹ. but ọ̀ràn àyàn rẹ ni wípé ibi tó forí bà ní kọ́ máa wò má wò ìwọ̀n. má move sí ní move song pa ọkàn pọ̀ sọ́nà kan wípé ọba adẹ́dà ń wò ọmọ tó ń tó ń rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe látara eléyìí ni ó fi jẹ́ wípé àdírẹ́sì tó ń bá ń ṣe ọmọ ṣe pẹ̀lú ẹni tó mọ eléyìí tó dẹ̀ fẹ́ kí ó jẹ́ pé òun sí dáadáa. ó bí ẹkún òjijì fún ẹlòmíì tọ́jẹ́ ikpe ọjẹ́ imam tàbí máàmù ni nígbà tí n bá ń ka nǹkan tó débi pé ọba ń tọ́ ń fẹ́ mu sẹ́kùn. pé a ah, alẹ́ eléyìí pàtàkì bá a ṣe dúró nì ibi kókósẹ̀ wa ọgbọ́dọ̀ kanra ọgbọ́dọ̀ kanra báyìí èjìká ọkàn jìká kókósẹ̀ bá a ṣe dúró nì. bí súnà ti sọnù làwọn sàbẹ̀ sọ pé tẹ́ ẹ bá rí wa bí ìgbà wọn dè wá pọ̀ lẹ́sẹ̀ wò kì í ṣe báyìí àníkọ́sà just touch just touch lélẹ́yìí ọ̀rọ̀ mọ̀dáìbù lẹ́yìn kèé sọ̀rọ̀ òjíṣẹ́ lásàlásílà kèé dẹ́ ṣèṣe sí àwọn sàádé. àwọn mọ̀dáìbù kan ni wọ́n sọ yí pé kẹsẹ̀ tẹ́básàtì ẹ̀ ti kanra wọn ó ti mú kúò ẹ̀ẹ́n kò mú kúò ṣùgbọ́n ibi tó o bá ti fẹ́ ṣe báyìí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ò gbọ́yé tó ń sá lọ kèé sọ̀ràn yẹn ni wípé kọ́ wa máa lé lọ débi wípé ọ̀ wá fẹ̀ tán ó fi ilẹ̀ sí tiẹ̀ ní kò gbọ́ yéénu. ọmọ ya ṣe mọ̀rànmọ̀rà lórí irun ní ní mo wá ń kọ̀rẹ̀tì ẹ̀ fúnfun ni <laughs> báàjì sálámà táyà ó ń lé ní káàtì ẹ̀dí ká sálámà yẹn báàjì sálámà báyìí ó ní postgraduate degree ló ń gbà lórí Islamic studies láti yunifásitì báyìí ní ìnídàkọ mo ní wọn láyọ Ọlọ́run ọba òní bí ó lè rè nínú sáré omiri kọ́mọ̀ gbàdí pé a dá wàhálà lẹ̀ nínú òrùn èyí lè mọ́ mo dú omi jẹ́jẹ́ fún ara rẹ̀ ló gbẹ́sẹ̀ wá torí bá a ṣe wà nínú òrùn ni mò ń tàdúrà fún wọ́n bá dẹ́dà tí ẹni mo fẹ́ so yóò gbọ́ yé kọ́ gbọ́ yé láǹfààní tèmi ó gbọ́ yé kọ́ gbọ́ yé náà èmi ṣe tèmi náà yín gbàládà mi ṣùgbọ́n yóò gbọ́ yé fún ara rẹ̀ lọ́sàrẹ́ lọ́wọ́ àwọn akínú tó ní jazakallah khair masha allah jazakallah antafa jazakallah khair. tí o bá ti gbọ́ yé mọ́ àá máa jagídígbò nínú òrùn wípé tọ́lọ́n náà ló ń ṣe ọ̀ṣẹ́lẹ̀ ń bí mọ́ṣáláṣí wa mọ́ṣáláṣí oníràkúnmí inside sangros irun lanki pé ó ṣẹ̀ṣẹ̀ yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ ara fún òòdẹ̀ mílẹ̀ àbúrò lóde lórí irun ẹni tó ṣe báwọn níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí irun tó ṣe nílẹ̀ jọ́ kí ló dé. <laughs> so bọ́wá ṣe wá ní sorry ṣe bá kọlọ xẹ. so a gbọ́dọ̀ maintain eléyìí lójúṣẹ́ lásán asúlá máa ń fi ń pàkíyèsí wá sí. aqimu sufufakum ẹ̀tọ́ sáfù déédéé ẹ̀tọ́ sáfù dọ́gbandọ́gba. aqimu sufufakum ẹ̀tọ́ sáfù déédéé o ẹ̀tọ́ sáfù dọ́gbandọ́gba o aqimu sufufakum yóò tún sọ fúlàlọ́sàn lẹ́ẹ̀kẹta yóò wá máa ń fi ń kún lẹ́lẹ́kẹrin fọwọ́lọ́ọ̀hìn mo fi ọba adẹ́dà búra lẹ́tùkì mẹ́nà sòfòfẹ́kùn ala yukallifanna Allahu bayna qulubikum. tẹ́ ẹ bá tó sáfù déédéé kí gbogbo kí olúkálukú fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ kẹfẹ́ ẹsẹ̀ kẹsẹ̀ kókósẹ̀ kẹsẹ̀ báwọn ọkàn ẹ̀yìn ẹ̀mí yóò máa yapa síra torí physical or influence spiritual being. fúnra ara rẹ̀ ara rẹ̀ lórí ìwọ a gbọ́dọ̀ dùn déédéé bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàásì lánàá wọ́n rùkú ìṣòlùsù ká rùkú gan-an lórí ìwọ ó kódà mẹ́ta ń bẹ ìdá kan nínú mẹ́ta bó la ṣe lọ a máa wo ibi tí. afẹ́ forí kan ẹ̀yìn wá bend níbi bend tó jẹ́ pé tí wọ́n bá gbé nǹkan lé lórí ẹ̀gbà wa ní tí wọ́n bá dá mi sí omi yìí ó dúró kì í ṣe báyìí o bí ìgbà fẹ́ bẹ̀rẹ̀ mú nǹkan rárá á straighten ẹ̀ báyìí á bò rẹ̀ báyìí ó kéré tán po àwọn àkáàrì yẹn á ṣe mẹ́ta àǹfààní kó mẹ́ta ó ní nínú àwọn ń tá kà níwájú rúkúnù ni òpó ni tí ò bá ti sí nínú ìrun ìrun yẹn ò lálàáfíà kí ni al-itminan ìdúró dáadáa ìfọrabalẹ̀ fọkànbalẹ̀ kí ṣe mú àwọn nǹkan ìwá àní dúró lóòrò ká máa ṣe báyìí ká máa ṣe báyìí ká máa ṣe báyìí rárá á dùn dáadáa báyìí tá a bá lọ rùkú àní kàn fọwọ́ gbà ká lọ bẹ́ẹ̀ rárá kí ló dé ẹrú ọlọ́run ọba kan ìṣesí rẹ̀ ó wà nínú kí ó jẹ́ òpó nínú tá à ń fi tún ìrun ṣe ó kírun lẹ́gbẹ̀ẹ́ òjìṣẹ́ lásán lásán lẹ́yìn ìgbà wọn ti kírun tán ó wá kí tiẹ̀ bó ṣe dọ́dọ̀ òjíṣẹ́ lásán àṣàlám tó sálámà sójíṣẹ́ lásán òjíṣẹ́ dáhùn sálámà rẹ̀ ó ní ó rírun kí o lọ tún lọ lẹ́lẹ́kejì ó ṣe kí lákọ̀ọ́kọ́ náà ni wọ́nra wọ́nra wọ́nra wọ́nra wọ́nra wọ́nra sókókókó òjíṣẹ́ sálámà ó tún padà wá òjíṣẹ́ lá o ò tí ì kírun lè tún kí ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin lòjíṣẹ́ lára àṣàlám sọ pé ó wá fún òjíṣẹ́ sálámà mi máa kí jù báyìí lọ o kọ́ mi. ọ̀nà tí hadith yìí gbà wá ó pọ̀ gan nínú ẹ̀gbà wa rẹ̀ wà sọ́sọ́ yìí pé tọ́ ọ bá fẹ́ kírun ọ lọ ṣàlùwàlà ọ wá kọ bí ó ṣe ṣàlùwàlà. tọ́lẹ́ ni tó kí wọ́n ran wọ̀nrán báyìí kí ni garanti pé ọ má lùwàlà ṣe. sẹ́wọ̀n òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá màálímù náà sọ̀rọ̀ yìí kò sí ẹni tó mọ ẹ̀dá kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa bí òjíṣẹ́ lásìlàsìlà ọlọ́ọ̀mú láti gbòǹgbò ó ní ọ wà fèsì kíbla èyí ni pé kèé ṣe ibi tó wù ọ ló fèsì ọ wà ṣe kọ́ ọ wà dúó dáadáa dídúó tó dúó yẹn ibi tó fẹ́ forí bà ibẹ̀ lọ́ọ́ máa wò. tọ́ ọ bá ka fatia tán ní pẹ̀lẹ́kùtù kì í ṣe alhamdulilayi arabi alamin aramani aramani kẹmdi ni akana ajá kana sẹyìn dina satan sakata lẹsán náà tánà fẹrẹ makutu ara ń tari. kí la rògbò bí n tó ni wípé àmọ̀túmọ̀ ń ń ṣe tó bá jẹ́ pé ọmọ tó máa ń tó ń ṣe wípé ọba adẹ́dà ló ń bá sọ̀rọ̀ tó mọ̀ wípé ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ tó ń bá sọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ pé ọwọ́ rẹ̀ ní gbogbo àkóso ayé àtọ̀run wà tó ti dá ọ lóhùn àbùsẹ́bùsẹ́ tó mọ̀ wípé ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o fi bá sọ̀rọ̀ alhamdulillahi rabbil alamin sọmọkàn bẹ́ẹ̀ ni. الرحمن الرحيم ملك يوم الدين الرحمن الرحيم àjọkẹ́ ayé aṣàkẹ́ ọ̀run gbogbo ohun tí mo bá ṣẹ̀ lẹ́ṣẹ̀ ṣé bí wọ́n làjọkẹ́ kẹ́mi iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀n bá múlẹ̀ ọ̀dà ihdina siratal mustaqim. tọ́mi sọ́nà ọ̀nà tọ́tọ́ o na là sirata alladhina an'amta àwọn tó ti àwọn wo àwọn anabi ọlọ́run ọba sallallahu ala nabina wa alayhi àwọn tí ogun ẹ̀sìn àwọn tó ti gbàdúrà wọn àwọn tí ti jèrè láyé kí wọ́n tó wá ọ̀nà àwọn tí mo fẹ́ kọ́ tọ́ mi sínú má jẹ́ ń ṣe tèmi lọ́tọ̀ ghayril maghdubi alayhim má jẹ́ kí ọ̀nà mi ó jẹ́ àwọn tó bínú sí àwọn òun sí àwọn Yahudi wọ́n mọ̀ òdodo wọn ò tẹ̀lé má jẹ́ mi náà jẹ́ ẹni tó mọ̀ òdodo tí ò ní tẹ̀lé wala dọ̀ọ́lì àwọn wo àwọn tí wọ́n ti sọnù àwọn wo àwọn Christian wọ́n gbìyànjú ṣé gbìyànjú ah wọ́n gbìyànjú ṣùgbọ́n gbìyànjú wọn dàbí ẹni tí ń lọ sí Àbújá látèkó tó jẹ́ pọ́nà méjì péré la ní èyí tó lọ sí Àbújá àti èyí tó lọ sí Port Harcourt tó wá fèsì ọ̀nà Port Harcourt tí wọ́n ń sáré tí ń làágùn sọ́ọ̀sọ̀ pé ó gbìyànjú tó yọ dàbújá abẹ́dẹ̀ bọ́rọ̀ wọn ṣe jẹ́ kan àbí nìsín yàmọ̀ pé ńgbà táwọn Buhari àti ìdí àgbọ̀n kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ wọ́n ṣèǹjì owó Nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ sí náírà tuntun náírà náà ni ṣùgbọ́n kí wọ́n ti change ẹ̀ kéèyàn wá ní tó kúnlé ní bílíọ̀nù ti tẹ́lẹ̀ yẹn kọ́ wá lówó sólówó akúṣẹ̀kan ọ̀tọ̀ kọ́ wá fẹ́ mẹ̀sán ara rẹ̀ kó gbé jáde kan àṣùnà láàánú òfò tí ò padà wá mọ́. àwọn tí wọ́n ti sìnà má ṣe tèmi bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ọwọ́ súrà yẹn nìkan gan bó bá sòun lọ kà tó o mú nǹkan kan lé rákà yẹn dúró ṣùgbọ́n tí o bá ka súrà yẹn tó o ka bákàrà látòkè tó o kà délẹ̀ <laughs> rákà yẹn ò mú rákà yẹn ò ṣe kí ni kò mú. tó bá pé o ti wà ń rúkú tó wá rántí pé ìmọ̀ mú fátíà wà ó rà padà rẹ jẹ́jẹ́ o ti lérúkú gun o ọ wà mú wá ó sì sujúdù sáré ṣùgbọ́n pé o tiẹ̀ mú fátíà wá yẹn o tiẹ̀ dín lérúkú à ṣùgbọ́n o ti wà ní rákà ẹ̀kejì kó o tó rántí rákà àkọ́kọ́ exist kò exist pàápàá fún ta ni fún ẹni tó lè ka fatia. ìkúlẹ̀ kọ́wáì ṣàwáàrì every rule has an exception ó sẹ́ gba Islam kò lè ka fatia bó bá yẹ kó dúró ó sì tẹkílẹ́tì lamá sí astaghfirullah astaghfirullah astaghfirullah ọwọ́ aṣọ báwọn bíi mẹ́wàá ọlọ́rùkù ọmú subhanallah walhamdulillah wala ilaha illallah la af torí pé kí ni condition rẹ̀ kò tí ì máa kà àwọn afáàkà ni circumstances rẹ̀ tó bá lè kọ́ kí wọ́n máa gbé fún un kọ́ máa wò báyìí kọ́ kà wọ́n ló mu onípòpò rògbò rùkú nìkan wá kọ́ torí nínú tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹni tó ṣèrún kíyẹn láti rùkú ló gbà lọ sí sùjádà lòjíṣẹ́ náírà sálàmì sọ pé irun rẹ̀ ò mú kí ló túmọ̀ sí òjíṣẹ́ náírà sálàmì ó dìde gbogbo bí ó wà á bọ̀ pò bó ṣe wà tẹ́lẹ̀ bó o ṣe dúró yẹn tí o dúró straight tí gbogbo bẹ̀ bọ̀ sípò yẹn wà á dúró bẹ̀ padà. èyí tó kéré jù tí wàá ṣe sami allahu liman hamida allahumma rabbana walakal hamd o lè fi kún o tún lè fi kún hamdan kathiran tayyiban mubarakan fi mila samawati wal ard. وملا ما بينهما وملا ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد ألام لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد bí irun ṣe pàtàkì tó kìí ṣe ní tó nira fún wa ká kọ ká máa ha ká máa tá a fi mọ̀ kí irun wa ó fi ní kó fi ta fánfán ká mọ̀ ṣe sí wa ká pé tàbá ti dìde báyìí láàṣẹ àtikárù báyìí láàṣẹ torí ó pàtàkì ọba adẹ́dà ń gbọ́ ẹni tí ń bá ní o lama rabbana wa ọba wa ọpẹ́ tó jẹ́ pé kẹsíran tó pọ̀ tọyìnbá tọrẹwà mubarakasi tó kún rọgọrọgọ pẹ̀lú alibarika tó fìlì sánmà àtìlẹ̀ ẹlẹ́ àti ti ń bẹ láàrin ọba tó yí pé òun òun lọ yẹ ká bàbàrà tó lè gbà ntọ́ ọba fi dùn pọ̀sẹ́ni tó lè fún akitiyan kan ò dẹ̀ gba ntọ́ ọba fẹ́ dà lọ́wọ́ rẹ kí ló ń ṣe ọ̀ ń sá ni ọ̀ ń sá amójútélé ara ó bọ̀ kó padà dáadáa gbogbo eléyìí tá à ń ṣe a máa wo ibi tá a fẹ́ ṣe ṣùgbọ́n dà sí ọmọ ń rèézè ọwọ́ lọ sókè báyìí bó ṣe eré ìzè lákòókò ńgbà ọ̀fẹ́ ṣe tẹ̀gbẹ́ tilẹ̀ ìrọ̀m eléyìí pàtàkì kò fi bò fún wa bá a ṣe ṣe sùjẹ́dà ó ní wọ́n sùtólò ìlọsí sùjẹ́dà gan òun ló kó ipa kẹta. ó ní tẹ́ẹ̀bà lọ sùjádà oríkèéríkèé tá a fi ó ṣàlàyé rẹ̀ ó ní orí wájú orí but kò fọwọ́ kan wájú orí ìmú lọ fọwọ́ kan kí ló túmọ̀ sí ìmú rẹ̀ gan kanlẹ̀ o bá forí dólẹ̀ tí mú o sùjádà ọwọ́ méjèèjì Your point sí kíbla ọ̀ọ́yà your point sí kíbla orúnkún méjèèjì yóò papọ̀ ẹsẹ̀ méjèèjì yóò papọ̀ mọ́ra wọn báyìí ara sùjúdù nù ìdìde kúrò ní sùjúdù ara rẹ̀ náà ó padà wá. ìmakóolé góńgó báyìí eléyìí ni ìkọ́ra ilé góńgó tó wà pàmísíbù lórí irun ó ṣe báyìí. a tún lọ sùjádà ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ká tó dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ìjókòó tá a jókòó ni ó ní áàmù ẹsẹ̀ tàbí tọ̀tún á nàálẹ̀ á wà mú ẹsẹ̀ tọ̀tún tàbí tàlàáfíà á jẹ́ kọ́nà sókè tó túmọ̀ sí pé ìsáyédà ká ṣe báyìí tàbí ká ṣe báyìí ọ̀kanu méjèèjì gbogbo ẹ̀ náà ní àkàr tá a ṣe tí òfin ní jẹ́ pé a kanjú alámàgbérílì wàràhámni wàdíní wàáfíní wàrúzúkúní wàjìbíríní gbogbo eléyìí wà ń bẹ táṣì wọlọ́n foríjìnì kẹ́mi tọ́mi sọ́nà gbogbo ibi tí mo bá kù sí bá yanjú ẹ̀ sí dáadáa fún mi lálàáfíà rọ̀ mí lọ́rọ̀. Ewo ló ṣe é sàdánù nínú gbogbo nta kálẹ̀. ó wá nígbà tá a súnmọ́ lọ́wọ́ ọba jù ní ìgbà tí ọba ara tá a fi gbolẹ̀ fọ́ lọ́wọ́ ọba ń bọ́ lọ́ba ara ojú ojú báyìí ọlọ́ba ara àwa ti gbolẹ̀ ìrónú o ó náà ẹ ṣàdúà tó pọ̀ nígbà ẹ bá wà ń sùjádà ó kù dẹ̀dẹ̀ kọba adẹ́dà ó gbà. àwọn ẹni rẹ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ àsìkò tí wọ́n máa ń sọ àní káwọn ó rálùwà láṣẹ káwọn ṣe kínni káwọn lè ké pọ̀ bá adẹ́dà. wọ́n ṣe àwọn àtikáàrùn ètò kéré jù subhana rabbiyal ala wa bihamdihi ighfir li bó ṣe jẹ́ pé ti rùkú subhana rabbiyal azim wa bihamdihi ighfir li ó kéré tán kó mẹ́ta tàbí márùn tàbí méje tó bá jẹ́ pé wọ́n nìkan ni bó bá ṣe tẹ́ ọlọ́run sí gbogbo eléyìí pàtàkì kí ló jíṣẹ́ lára sí làwọn àfikún ó ní wàmánà dáhà bí hákìá ẹni tó mú ẹ̀tọ́ àwọn orí kéékèèyí tó mú wá bó ṣe yẹ tó fún wọn lẹ́tọ̀ọ́ wọn tí ló ṣiṣẹ́ lásán àṣàlám sọ ó ní kóbi lẹ́tìmínìhù àgbàmù tọ́ba adẹ́dà bá gbàmù gbogbo àdúrà tá a bá kí ni ó ó ní wà kóbi lẹ́mínìhù sáà irú àmàlí gbogbo sẹ́yìn kù tó bá ṣe níṣẹ́ dáadáa tó gbé wá gbangba ajọ́ ògbéǹde àlìkíyàmà ìgbà yẹn lásẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀. jẹ́ pé ìrún pàtàkì. òjíṣẹ́ lára àṣọlá ni ẹ máa ṣe tí ó fi jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ dá ó lè mú yín wọná ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ká ṣùbà yóò fọ ẹ̀ṣẹ̀ ń ẹ wà free ìgbà ẹ bá ká ṣùbà tán ẹ tún máa ṣe tẹ́ ẹ bá ti ká ìlà ọba adẹ́dẹ́ ó tún fi fọ̀ yín mọ́ ló fi paná rẹ̀ tẹ́ ẹ bá tún ti ká ìlà tán kẹ́ ẹ tó ká sí ìtẹ́tù máa ṣe náà nù ọba adẹ́dẹ́ ó tún fi paná rẹ̀ tẹ́ ẹ bá tún continue ńgbà ẹ bá kí mọ́gírì yóò bá ń paná rẹ̀ bẹ́ẹ̀ náà ni títí di ṣáà ó ń tẹ́ ẹ bá wá kí ṣáà ìtàn ló fi fẹ́ kí tá a bá kíṣà ìta wọn ò fẹ́ ká máa pẹ́ ń ta ká tètè lọ sùn ó ní á wàá sùn láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ìjọba adẹ́dà. ó pàtàkì àníkàmú wá ṣókí báyìí nínú tó jẹ́ fi pàtàkì àwọn tá a gbọ́dọ̀ mójútó lórí rẹ̀ kátó di pé àti ẹ̀ sọ̀rọ̀ ọ̀hún torí pé kíni tí èèyàn bá mọ rírì tí ń ṣe yóò ṣe kíni yóò ti kẹ̀ sí rẹ̀ kì í ṣe téèyàn fi kí lọ́ọ́ máa rẹ̀ rà sọ wọ́n ní ayáza sọ̀la ọ̀yẹ̀já kírun kí lọ́ọ́ ti fi kún hayalẹ̀ fẹ́lẹ̀ ẹ̀ wá sórí ire. sheikh islam ibn taymiyyah rahimahullah rahmatan wasi'a tí a bá ti ń pèrò bí ìgbà tí ẹ̀mí fẹ́ bọ́ lára rẹ̀ ni ni wọ́n máa ń gbọ̀n gbogbo ara rẹ̀ ó change tó òun fẹ́ lọ jẹ́ pé ọba adẹ́dà gbogbo bùkátà tó bá ní ó kó sí níwájú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó kó dayọ̀ mùsùlùmí ẹ̀ fi ọ̀rọ̀ ọ̀run ṣeré adẹ́mọ̀ mójútó gbogbo tí ó ní bùkátà sí. Si ká tó mú wa ìmọ́tótó ẹ̀mí ìmọ́tótó ara ìmọ́tótó òbí ìmọ́tótó gbogbo ẹ̀ tó fi jẹ́ pé kí ni ìrun wa ò rí ibi dé sí tí ọba adẹ́dà kó ṣe wá lákìrùn kú kó yé á lè kí ní kíkí tí ó gbà lọ́wọ́ wa kó fi ṣe sábàbí gbígba gbogbo iṣẹ́ wa yòókù kọba adẹ́dà má dá iṣẹ́ wa lò aláyà kó jẹ́ á bá ń bi tó lérè kọ́mọ̀jẹ́ ṣe àṣedànù. سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته